ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ tún wá gbọ́ tuntun o alàgbà yìí bàbá tó jẹ́ adarí fáwọn ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Oòduà bàbá yìí tún ju ògúlùntú ọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho àti ààrẹ Gani Adams bàbá yìí tún ju ògúlùntú ọ̀rọ̀ bàbá yìí pèdè kan bàbá yìí ní ojoojúmọ́ làwọn ń ṣiṣẹ́ àwọn ń gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára ṣùgbọ́n àwọn dé lẹ́bù kan <laughs> àwọn rí wípé ọ̀rọ̀ yìí ó padà lẹ́yìn kí lẹ́yìn tó fẹ́ ní ẹ wá máa gbọ́ o bàbá ẹ̀ wá sọ nǹkan kan ó láàrẹ Gani Adams gbọ́dọ̀ tètè ṣe nǹkan kan kíákíá fọlọ́yẹ̀ Ìgbòho kó tó pẹ́ jù bàbá yẹn ní àwọn dé ọ̀dọ̀ àwọn àgbààgbà kan n ń bá ń bẹ̀ ó lágbára ó tún wá pèdè kan oníṣẹ́ erí pààrẹ Tinubu ìjọba òkan tí ẹ sọ̀rọ̀ látijọ́ yìí lórí fọ́nrán tó jáde torí pé ọ̀rọ̀ yẹn gan ó gbá rẹ̀ Tinubu rù bẹ́ẹ̀ olóògbé alàgbà Táyọ̀ Àìdé chief of staff lu gómìnà ti Lagos state olóògbé rù ó ní ṣùgbọ́n ṣe é rí i pé wọn ò rí lè sọ nǹkan kan ó ní ti ń bẹ lẹ́yìn ọ̀fà jòjé lọ pé tààrẹ Gani Adams tí ò bá tètè gbé gbèsè kí ni ìgbésẹ̀ tó ní káàrẹ Gani Adams gbé fọlọ́yè Sunday Ìgbòho kó tó pẹ́ jù ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ tuntun bàbá yìí tún pèdè kan kókó méjì ló wà nù fọ́nrán yìí tẹ́ fẹ́ wò yìí ẹlẹ́ẹ̀kejì ní í ṣe pẹ̀lú ìró àwọn ọmọ Yorùbá lágbára ó pèdè kan ó ní nígbà ayé ààrẹ àná Jonathan ní Nàìjíríà wípé Jonathan ń ṣe nǹkan kan gbogbo àwọn ọmọ Niger Delta àwọn ọmọ aláìlé nìyàn ó ṣe kí ni ó kó gbogbo wọn ó dà broad èyí tí ó lọ ṣe chemical engineering èyí tí ó lọ study nǹkan gbogbo wọn sà lọ síbẹ̀ wọ́n lọ study bàbá yìí wá gbé lànà kankan lẹ̀ ẹ wò kò ṣe mọ́wò ní fún gbogbo ọmọ yorùbá ẹ bá mi pín ẹjẹ́ ó gó fà á ǹjẹ́ bá ń gbọ́ kó gó fà kó gó fà fọ́nrán ẹjọ́ dọ́dẹ ààrẹ Gani Adams ẹjọ́ kódà ẹjọ́ tó lóye Ìgbòho lọ́wọ́ gbogbo àwọn tó ń fa ìtẹ̀síwájú àwọn ọmọ ọkọ yorùbá ẹjẹ́ ó dọ́dọ̀ wọn ó tún wá pèdè kan ó níṣẹ́ ẹ̀rọ àwọn tí wọ́n jáde ń jò níyì tán láwọn lòmìnira àwọn aládélé ó ní n tó ṣe wọ́n rèé o tí wọ́n fi jáde o gbogbo ẹ̀ ló wà nù fọ́nrán yìí tẹ́rì wò ẹ má jẹ́ gbà á lára àkókò pọ̀ mo gbóṣùbà káre fún alàgbà mi èèyàn mi dáadáa ojú tó lé tv ẹ kú iṣẹ́ takuntakun ẹ jẹ́ kí n gbé fọ́nrán yìí wọlé kí n tí mò ń sọ gan kó lè yé ẹ̀yìn yìí ó rèé. ìyẹn ààrẹ Ọ̀kánkafò ilẹ̀ Yorùbá àti akíkanjú ọkùnrin olóyè Sunday Adéyẹmọ tùgbà yìí mọ̀ sí Sunday Igboho òòṣà òòṣà bàbá dami ọ̀rọ̀ awuyewuye tó lọ láàánú àwọn èèyàn ń retí wọn fẹ́ẹ́ gbọ́ pé gbọngàn ló dé dúró tó ti parí tó ti yanjú àbí ojú kan náà ló wà bí odò adágún ibò gan lórí àwọn èèyàn fẹ́ẹ́ gbọ́ látẹnu ààrẹ ṣọ̀kan Yorùbá. ẹ olótú a rin ìrìn àjò tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe àti ìṣe ẹ ìṣe àti ìṣe àti ìwà ìṣọ̀kan Yorùbá a kì í gbé ìgbésẹ̀ kan láì má ṣe pé a sọ fún àwọn àgbààgbà a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ráńpẹ́ kan tí ó ṣẹlẹ̀ tí ó dẹ̀ ó mu wá lómi díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn a bẹ̀rẹ̀ ìrìnàjò lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yìí ṣe lè parí ṣùgbọ́n a rí i pé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé àwọn kan so èso oore àwọn kan kò so èso oore ẹ jẹ́ kí n yànnàná ẹ̀ báyìí àwọn ìpè tí mo gbà tó pọ̀ jù àti àwọn àgbààgbà tí mo bá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tí mi ò ní lè dárúkọ àwọn kan wọ́n jẹ́ kó yé mi pé ààrẹ ọ̀nà kákàǹfò kì í ṣe nígbà tá ààrẹ ọ̀nà kákàǹfò báyìí tí ì jẹ ló jẹ́ àwọn èèyàn ẹbí ẹ̀ nìkan ṣùgbọ́n gbàrà tí ààrẹ ọ̀nà kákàǹfò bá ti jẹ oyè ó ti di ẹrù gbogbo ilẹ̀ Yorùbá ó ti di ẹbí gbogbo yorùbá ó ti di bàbá láàrin gbogbo yorùbá ó ti di àbúrò àtẹ̀gbọ́n láàrin gbogbo yorùbá so kò sí èèyàn tó bá ti lè jẹ́ ọmọ yorùbá yálà lẹ́yìn odi àbí láàrin ìlú nílẹ̀ yorùbá ń bí nílẹ̀ adúláwọ̀ àbí nílẹ̀ aláwọ̀ funfun tí kò lè bá ààrẹ sọ̀rọ̀ àbí láti gba ààrẹ nímọ̀ràn ṣe rí n tó túbọ̀ ń dá ọ̀rọ̀ yìí dúró tí mo fẹ́ kí ààrẹ ṣe àtúnṣe ní kíákíá ìmọ̀ràn ni o mi ìdẹ̀fẹ́ kan ṣì mí gbọ́ àkọ́kọ́ ọmọ máa bàbá máa ń ṣe ọmọ tó bá bínú tó dẹ̀ máa pe ọmọ yẹn tó máa sọ fún pé ọmọ mi má bínú torí kí ọmọ yẹn lè padà máa nífẹ̀ẹ́ bàbá ẹ̀ bíi bàbá ni ìyàwó máa ń ṣe ọkọ á dẹ̀ pé ọkọ ẹ̀ pé má bínú ọkọ mi mi ì pé nǹkan tí mo sọ yìí àṣìṣe lélẹ́yìí ọkọ á dẹ̀ dáríjì nǹkan á tún padà bọ̀ sípò ẹ tí ọkọ bá tún ṣe ìyàwó ẹ̀ ṣe ẹ olótù ṣe mọ̀ pé bọ́ba aláyé ṣe tó yẹn ọba máa ń dọ̀bálẹ̀ fún ìyàwó ẹ̀ kò ń ṣe lójú gbogbo èèyàn ṣùgbọ́n má dọ̀bálẹ̀ fún ọkọ ìyàwó nígbà míì ó dà ó lè má jẹ́ ojú gbogbo èèyàn ṣùgbọ́n lójú àwọn tó bí wọn ń gbà mí ọ̀rọ̀ máa ń fà á tọkọ máa dọ̀bálẹ̀ ẹ kí ìyàwó má bínú nítorí kíni kì í ṣe pé torí pé ìyàwó yẹn kó bà má nà ṣùgbọ́n torí pé káyé bà má bàjẹ́ ni. ìdákẹ́rọ́rọ́ ààrẹ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ààrẹ àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìdákẹ́rọ́rọ́ ààrẹ ìdákẹ́ yẹn lè ba nǹkan jẹ́ ọ̀nà mẹ́ta ni o ṣe mọ̀ pé kò ń ṣe Sunday Adéyẹmọ nìkan ṣo ló wà nú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn ta bá ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ aṣáájú Bọ́lá Ahmed Tinubu bàbá wa yẹn ọ̀rọ̀ yẹn ta bá kí náà ti ń pè olórí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó Táyọ̀ Àyìndé now ọ̀rọ̀ yẹn kàn mú Sunday Adéyẹmọ wọlé ni ṣe rí i pé ààrẹ orílẹ̀-èdè yìí ìyálà alágbẹnusọ fún kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí látijọ́ yìí ṣe dẹ̀ mọ̀ pé Yorùbá sọ wípé adákẹ́ má fọhùn àmọ̀tẹ́ni tó ń ṣe Táyọ̀ Àyìndé tó jẹ́ olórí òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó ṣe rí i pé kò sọ nǹkan kan kò sí ẹnikẹ́ni nínú ìjọba tó ìwí nǹkan kan títí di bá ṣe sọ yìí àwọn ìgbésẹ̀ tèmi gbé àtiṣẹ́ tí àwọn àgbààgbà rán mi tí mo lọ jẹ́ mo rí pé àwọn èsì tí mò ń bá pàdé hmm, ọ̀rọ̀ sì kù lẹ́yìn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o ìdí nìyẹn tí ààrẹ gbọ́dọ̀ fi tètè ṣe àtúnṣe tó bá yẹ tó bá tọ́ kò sí nǹkan kan tó ná lógbọ̀nfẹ́ láti pe àwọn àgbààgbà kan kò sí nǹkan kan tó ná wọn láti lọ sí gbòho mẹ́ẹ̀ kán lọ bá kábíyèsí gbòho bàbá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ sọ orí fóònù ni kì í ṣe ẹ̀rọ orí ẹ̀rọ ayélujára kọ́ ni mo ti sọ. ẹ rí i pé nínú àwọn ìfọ̀rọ̀wọ́rọ̀ tí mo ṣe mo ní ẹni tó lọ gbé ọ̀rọ̀ yẹn jáde ó ní nǹkan kan tẹni ẹ̀ fẹ́ mú jáde yálà káwọn kan fún lówó pé gbé ọ̀rọ̀ yẹn jáde ká fi wá wàhálà sáré lẹ́sẹ̀. tí ààrẹ bá lè gbégbèsè kó pe Sunday Adéyẹmọ àbúrò mi ọ̀rẹ́ mi ìjọba àwọn kan fẹ́ pera wọn ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ mo fẹ́ kó tán síbẹ̀ àṣìṣe lọ̀rọ̀ yìí jẹ́ kó tán pátápátá irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ kí gbogbo wa so wọ́pọ̀ kí a lè jẹ́ kí ilẹ̀ Yorùbá nta fẹ́ àṣìf fúnlẹ̀ Yorùbá irú àṣeyọrí ta fẹ́ fúnlẹ̀ Yorùbá kó lè ṣeé ṣe ṣe mọ̀ pé tí ẹyọ ìgbálẹ̀ kan bá ti yọ rẹ̀ jáde pé òun lè dá ìlú tò ẹ mọ̀ pé kò ní pẹ́ kán torí ẹyọ ìgbálẹ̀ kan ò ṣe gbálẹ̀ ààrẹ nìkan ò lè jà fúnlẹ̀ Yorùbá ṣe gbà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Sunday Adéyẹmọ fúnra ẹ̀ nìkan kò lè jàjà lẹ Yorùbá so àwọn méjèèjì wọ́n nílò ara wọn ṣe mọ̀ pé báwa náà ṣe kéré tó yìí bá ṣe kéré tó yìí aláwọn ẹ̀ṣọ́ tiwa so kò sẹ́nìkan tó lè dá iṣẹ́ yìí ṣe ṣùgbọ́n káàrẹ́ lọ ṣe àtúnṣe olótú ẹ mo mọ ohun tí mo ń sọ o àtúnṣe yẹn ṣe pàtàkì ṣe mọ̀ wípé nígbà tí ipò ààrẹ tó jẹ́ traditional constitution òun ni kò sí ẹni tó lè mú ààrẹ kakanfò so tá bá ń wò ó bí ó ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí àtọba àti ìjòyè àti àwọn onílùú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìjọba ló ní agbára ju gbogbo èèyàn lọ lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá wo ipò ọba bó ṣe nípọn tó ìjọba tí ọba bá pàṣẹ tó kọjá àlà ti ìjọba ṣe mọ̀ pé ìjọba lè dá ọba dúró mo fẹ́ kí àwọn nǹkan tí mo gbọ́ níbi àwọn àwọn àtúnṣe àwọn ìgbésẹ̀ tá a gbé pé kọ́rọ̀ ẹ lè parí àwọn ohun tí mo bá pàdé ni mò ń sọ fún yìí o kí ààrẹ ọ̀nà kakanfò ìyẹn bá Gani Adams ló gbọ́ fẹ́ kọjọ́ kọ́ má gba ìmọ̀ràn èèyàn kan pé ààrẹ má sọ nǹkan kan kọ́ bà má fi pé ẹbẹ ẹsọ ẹbẹ Sunday káàrẹ̀ gbẹ́ kọ́ mọ́kọ̀ kó ń bẹ̀ kọ́ fi ti àgbà ṣe pé onílùú kì í fẹ́ kí ìlú òun ó bàjẹ́ kọ́ pe Sunday kọ́ pe àwọn àgbààgbà kan kọ́ bára wọn sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn dẹ̀ tán síbẹ̀ pátápátá àwọn tí wọ́n wá ń sọ wípé ẹ káàrẹ̀ má gbọ́ táàrẹ má gbà kẹ káàrẹ ṣe báyìí ẹ àtàrẹ bá ṣe báyìí ó máa dàbí àrífín kí ààrẹ kúrò lórí ọ̀rọ̀ wọn pátápátá káàrẹ má fetí sí yẹn táwọn èèyàn náà dẹ̀ mọ̀ wípé tí ìrẹ́pọ̀ bá wà ńlẹ̀ Yorùbá òun la lè ṣe àṣeyọrí lórí tí gbogbo wa jọ ń lè ẹ gbà pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ náà ṣe rí tí òṣùṣù ọ̀wọ̀ ò bá dúró sójú kan ó rọrùn fún àwọn èèyàn láti kọ́ wọn sí méjì so kí ààrẹ kan ṣe àtúnṣe torí pé àwọn ohun tá àwa bá pàdé àti ń ta gbọ́ lẹ́nu àwọn àgbààgbà kan ó ó ó ṣọwọ́ díẹ̀ olótù nítorí pé àìtí gbọ́ nǹkan kan láti agboolé ìjọba gbogbo alásìmọ̀ wípé kò sí ìrẹ́pọ̀ tó dán mọ́rán láàrin ààrẹ tó wà lórúgbà yìí pẹ̀lú ààrẹ Ìbà Gani Adams kò sì fún wa ní kò sí tó fún wa láǹfààní pé àwọn èèyàn kan ò lè sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ yẹn kí nǹkan míì tẹ̀yìn ẹ̀ yọ tí nǹkan míì bá dẹ̀ tẹ̀yìn ẹ̀ yọ ṣe mọ̀ wípé kò sí táwa lè sọ sí mọ́ngbà yẹn òun la ṣe ń fi ìsìn èmi rọ ààrẹ ni o mọ̀ ń bẹ ààrẹ pé kọjọ kó lọ ṣe àtúnṣe tó tọ́ àti èyí tó yẹ láàrin àwọn àti Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n dẹ̀ tún fi àsìkò yìí rọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé ibi tó bá sọ ọ̀rọ̀ yẹn sí nítorí ilẹ̀ Odùduwà tó sọ pé àwọn ń jà fún nítorí ilẹ̀ Yorùbá ta fẹ́ kó bọ́ lọ́wọ́ àwọn amúnisìn kọjá kó tọ́ síbẹ̀ pátápátá gbogbo àwọn tó jẹ́ ìsọ̀ǹgbè àánú ànígbọ́ ànígbà kó jọ kó tún èrò inú wọn pa kò sí nǹkan kan tá a fẹ́ gbà nu wàhálà tó bá délẹ̀ tán ìyẹn ni ibi tí a bá iṣẹ́ dé lórí ọ̀rọ̀ ti olóyè Sunday Adéyẹmọ àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams eh, lógun ọ̀fẹ́ ibi tí àwa báṣẹ́ dé nìyẹn a jẹ́ pé àbọ̀ nìyẹn o ṣe mọ̀ pé ìṣọ̀kan Yorùbá ní àwọn ètò kan tá a ṣe kalẹ̀ tá a sọ wípé òkè àwọn ọmọ wa tó ń kàwé jáde tó ń ríṣẹ́ ṣe pé ká lọ ṣe vocational center sílùú Ìbàdàn ṣé tàbá róló tàbá ní owó lọ́wọ́ ni àbárẹ̀ ọ̀kan gbówó lẹ̀ fún wa ṣáà ti ní ṣe vocational center yẹn látijọ́ yìí irú àwọn nǹkan tílẹ̀ Yorùbá nílò ni ẹ tá a bá sọ pé ẹgbẹ́ oníjàǹgbara èèyàn púpọ̀ ló ń gbọ́ ìjàǹgbara nílẹ̀ Yorùbá tí kò yé wọn sà o ti yéyìn sí àwọn kan tiẹ̀ ń gbà gbọ́ pé òkè tá a bá la fẹ́ lé Fúlàní pé bóyá à ń ṣe lára wọn àbí nǹkan tá à ń sọ pé kò yé wa kí nìdí àṣe ètò kan tó máa kó gbogbo wọn jọ papọ̀ tí a lè brief àwọn ọ̀dọ́ yẹn ọ̀dọ́ tẹ́ ń kọ́ níṣẹ́ tó máa fi jẹun sí ṣe mọ̀ pé ẹ lu àǹfààní yẹn láti sọ fún pé ìdí báyìí la ṣe fẹ́ kẹ́ níṣẹ́ yín lọ́wọ́ ìdí báyìí ni nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀ àwọn fúlàní ìtàn sọ fún haúsá àbí àwọn haúsá ìtàn máa kàn déédé sọ fún wa pé òkè tàbá ní dúkù pẹ̀lú wọn tán bá láwọn ò ní kó oúnjẹ wá síbí tàbá ní àwọn ọmọ ta train ní vocational center tààrà àwọn èèyàn tó kó wọn lẹ̀ sílẹ̀ tán sponsor tó pẹ́ pé wọ́n ṣe ń kọ́ṣẹ́ yẹn tán ló ń bọ́ sínú agbami iṣẹ́ ta kọ́ wọn ṣe mọ̀ pé ìṣẹ́ àdínkù now tá a bá wá ń sọ ìpalára tí àwọn tó ń kó oúnjẹ fún wa tó ń kó oúnjẹ wa tó ń ṣe fún wa ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa wọ̀ wọ́n létí now ọ̀rọ̀ yẹn tó wọ̀ wọ́n létí yẹn ṣe mọ̀ pé táwọn náà bá tún kéde ọ̀rọ̀ yẹn fún àwọn tí kò tí ì yé ṣe mọ̀ pé wọ́n ó yé àwọn èèyàn lọ ni ẹ ọ̀rọ̀ yẹn ń tàn kálẹ̀ lọ ni ẹ ó ti kọjá ọ̀rọ̀ ẹnìkan ṣùgbọ́n wọ́n kàn déédéé rí i pé a sọ pé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá àwọn máa wò pé orílẹ̀-èdè Yorùbá ta fẹ́ gbà kí làá ní ta fẹ́ fi ṣe é lóòótọ́ la ní àwọn nǹkan àlùmọ́nì àwọn ọmọ wa wo la ní tó mọ̀ ń pa àwọn nǹkan àlùmọ́nì yẹn ṣe mọ̀ pé nígbà ayé ìjọba Jonathan ní Nàìjíríà ń bì gbogbo àwọn ọmọ South South yẹn wọ́n kó wọn lọ sí Amẹ́ríkà wọ́n lọ kọ́ wọn àwọn tó máa gba petrochemical engineering àwọn tó máa mọ̀ ń pa bọ́n ṣe ń fọ epo àwọn tó máa mọ̀ ń pa bọ́n ṣe ń gbọ́n epo ṣe mọ̀ pé bọ́n ṣe kọ́ wọn dà sí ìlú òyìnbó yẹn àwọn tó máa mọ̀ ń pa bọ́n ṣe ń ṣòwò epo bọ́n ṣe kọ́ wọn dà sí ìlú òyìnbó yẹn ǹjẹ́ Yorùbá gbẹ́rù gbèsè bẹ́ẹ̀ sà nísìn èèyàn tiwa ló wà lórúkọ ààrẹ pẹ̀lú àwọn rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí ǹjẹ́ Yorùbá ì tí ì ní àǹfààní kankan mú àwọn ọmọ tálíkà ni mo sọ ṣẹ́rí gbogbo àwọn tí mo sọ ní south south yẹn mo sì lè tọ́ka sí àwọn èèyàn tó pọ̀ dáadáa tó jẹ́ pé àwọn bàbá wọn ilé kí ilé àwọn ilé tó ń fi ọ̀pá ọ̀pá ọ̀pá inú ra yẹn tó fi ń kọ́ làwọn bàbá wọn ń gbé nígbà yẹn ṣùgbọ́n Jonathan ní kó lọ àwọn ọmọ tálíkà yẹn lọ ṣàwọn kì í ṣe ọmọ olówó lẹ́nìí gbogbo àwọn ọmọ tálíkà yẹn ti di èèyàn tẹ́ bá wọ̀lú àbújá ń gbà yẹn àwọn ọmọ niger delta yẹn ló wà in charge ẹjọ́ ọmọ tálíkà mélòó ló wà nípò n táwa ń dùn nìyẹn pé òkè vocational center yẹn tá a bá gbélẹ̀ tí àwọn èèyàn tó bá ṣàtìlẹ́yìn fún tí àwọn ọmọ wa ń kọ́ṣẹ́ ń bẹ̀ tó ń ṣe àwọn nǹkan oríṣiríṣi tó bá ṣe ń ṣe tán tá a ti ní àwọn èèyàn tó wà ń pò tó ń link mọ́ bọ́n ṣe máa rí financial assistance tó bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ bank of industry tó bẹ̀rẹ̀ sí àwọn bank. bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ wọn tó dẹ̀ ń ṣe dáadáa ṣe mọ̀ wípé ìṣe àti ìyàn ó máa kúrò náà tí ìṣe àti ìyàn bá wá kúrò tá a bá wá ń sọ̀rọ̀ ìjàngbara létí wọn kí ló máa ṣe ó máa wọ̀ wọ́n létí ṣùgbọ́n ọmọ tí ebi ń pa tẹ wá sọ pé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn kọjá yẹn ẹ má jẹ́ ntọ̀yìn o most of àwọn èèyàn tó tẹ̀lé ọ̀rọ̀ onítìrí yẹn àwọn ọmọ tẹ́bi ń pa ni àwọn tó níṣẹ́ kan pàtó tọ́ọ̀dẹ̀ léèyàn tó fẹ́ fún wọn kan pàtó ìyẹn ni àwọn tó ń fowó ránṣẹ́ láti diaspora pé à ókè àwọn ẹgbẹ́ kan lọ́wọ́ ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe yìí ṣé owó yẹn ṣé àwọn èèyàn yẹn ń lò ó síbi tó tọ́ ṣé accountability wà fọwọ́ yẹn ṣé ó ń ṣèṣirò bókè bóyá lọ́sẹ̀ ọ̀sẹ̀ ni o ṣé platform kan wà tó máa ń sọ fún àwọn èèyàn yẹn wípé à bá ṣe náwó yìí rèé o bá ṣe náà ni o tó dẹ̀ máa wádìí tó dẹ̀ máa rí pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wà kò sí oníkálukú oníkálukú kan ń lo orúkọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá torí pé orúkọ yẹn ń rèé orúkọ yẹn dùn tajà lọ́wọ́ orúkọ yẹn sì ògo orúkọ yẹn ó sì ń tàn kó ògo yẹn kó má wọ̀ mí láéláé ògo yẹn sì ń tàn so wọ́n rí wípé ókè ọ̀rọ̀ yẹn dàbí ṣe mọ̀ pé movie actor tó bá sì ń rèé àwọn ọmọ máa gbó gan bẹ́ẹ̀ ni orúkọ Sunday Adéyẹmọ ṣe rí nínú Oòduà nation orúkọ yẹn ó dùn kò sí everybody ló fẹ́ gbọ́ orúkọ yẹn làwọn kan fi ń tajà ara wọn ni pásítọ̀ Bánkọ́lé wà náà àgbà onírúurú ń gbà yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tó wá wu ìwà yẹn ó yẹ ara àwọn nǹkan yẹn ó yẹ kó lóye Sunday Adéyẹmọ kọ́ ọgbọ́n pé ókè o ibi tọ́rọ̀ ìgbédè ìsìn tí a bá fẹ́ ti àtúnṣe báwo la ṣe fẹ́ ṣe ókè. Okay tábà máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà ń sìn lẹ́kùnrẹ́rẹ́ tí n bá máa padà sí nàìjíríà wọ́n gbọ́dọ̀ yan àwọn èèyàn kan irú ẹgbẹ́ yẹn gbọ́dọ̀ wà lórí ìbúra ṣe rí ìbúra gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ilẹ̀ yorùbá ìbúra máa ń pọ̀ ń bẹ̀ kò dẹ̀ ń ṣe yorùbá nìkan ó dàbí ìgbà tí wọ́n lọ gba iṣẹ́ olúwa ni àwọn iṣẹ́ olúwa wà lórí ìbúra ó kàn máa jẹ́ pé bí ọ̀nà eh, ẹ̀sìn àwọn yẹn mi fẹ́ ìmọ̀ràn ni o mo yá àwọn onímọ̀ràn ni o so mo fẹ́ kí wọ́n ṣiṣẹ́ lórí ìmọ̀ràn yẹn